àjàdù ló ràn mí lẹ́rù fẹ́rẹ́kúfẹ́. àjàdù ló ràn mí lẹ́rù fẹ́rẹ́kúfẹ́. bó bá ràn mí lẹ́rù fẹ́rẹ́kúfẹ́ máa kígbe olóko àgbọ̀ fẹ́rẹ́kúfẹ́ àgbọ̀ o àgbéwájé o fẹ́rẹ́kúfẹ́ àgbéwájé àgbà wá níṣu fẹ́rẹ́kúfẹ́ a tún kó wa ó di ilé ọba fẹ̀rẹ̀kúfẹ̀. ajá dúró ràn mí lẹ́rù fẹ̀rẹ̀kúfẹ̀ ajá dúró ràn mí lẹ́rù fẹ̀rẹ̀kúfẹ̀ bó bá ràn mí lẹ́rù fẹ̀rẹ̀kúfẹ̀ màkígbe olóko agbọ́ fẹ̀rẹ̀kúfẹ̀ agbọ́ ò agbéwájẹ ò fẹ̀rẹ̀kúfẹ̀ ajówadé àgbà wá níṣu fẹ̀rẹ̀kùfẹ̀ àtúnkò wa òdìlé ọba fẹ̀rẹ̀kùfẹ̀ fẹ̀rẹ̀kùfẹ̀ fẹ̀rẹ̀kùfẹ̀.